Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. Fa'fu anna waghfir lana warhamna fa'fu anna waghfir lana warhamna. gbóròyìn náà ni mo fi kí wa káàbọ̀ lórí ètò láàárọ̀ yìí sí eré ètò wa ètò yín rọmọdọ́nù kẹrin ètò alálùbáríkà tí ń wáyé sójú wòran yín láti lè ṣe alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́ni káàkiri gbogbo àgbáńlá ayé orúkọ mi ìyípadà làhájà dùkọ́sí Yusuf ọba ọwọ́ àdúrà dání hmm, láàárọ̀ yìí hmm, a fẹ́ dúpẹ́ ni a fẹ́ dúpẹ́ ni ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlekèọlá ọba tó mú abẹ̀rẹ̀ rọmọdánù láyàtà láfíà tó dẹ̀ mú arígbẹ̀yìn rẹ̀ lọ láyà tàlàáfíà ọdún náà ti ń bọ̀ wá kọ́lọ̀ ń jọ bá wa dáadáa kásọdún rọrùn kásọdún dùnú ká má ṣe nínú bànújẹ́ kọ́lọ̀ mọ́ aṣílẹ̀ láti máa fún wa kọjá sọ pọ̀lọpọ̀ ọdún láyé wọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah adúgbòlọ́wọ́ ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ìkẹ́ ọlọ́run wọlọ́ ọlọ́run kọ́ máa bá nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallama àwa dúpẹ́ lọ́wọ́ àwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa àwọn òbí wa wọ́n ti lọ àwọn méjèèjì ń bẹ wájú ọlọ́run ọlọ́run mọ́sà wọlá gbogbo ojú tó ń wò mí bá pátápátá ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n kọjú tí wọ́n kọjú ọlọ́run jọ rẹ̀ tí wọ́n fi sílẹ̀ ọlọ́run mọ́jọ bàjẹ́ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọ̀rọ̀ wọn la ilaha mo wá fi tàn méjì náà mo fi ń tọrọ gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ pátá bàbá wa alhaji wa muhammad la'awal lókè odò ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn ọlọ́run ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn. bàbá wa alhaji wa muhammad gali abdallah nílé àbúrò lágbàjì ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn. bàbá wa sheikh adam ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn. bàbá wa sheikh khidir asukuti ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ sheikh sazili bàbá sheikh salati gbogbo wọn bàbá bàbá bàbá bàbá tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ ọlọ́run bá o ọlọ́run bá wa gẹ̀ wọ́n fún wọn gbogbo àwọn tí àwọn ń jẹ àlùbáríkà wọn láyé lónìí tó fi dórí bàbá wa mọ̀dúrún markaz tó ní fadúrà sheikh habibullah adam abdullahi ali lórí ọlọ́njẹ́mi wọn ogun khalifa wa tó ń jẹ́ mọ̀dúrún wa ní jawar islamiyya khalifa wa bàbá wa alhaji wa tóyìn muhammad gali lọ́nba wa ṣe dáadáa fún wọn alikun àmì gbogbo àtàláfíà rẹ lọ́nba wa ṣe fún wọn ọlá nàbí lọ́dọ̀ ọlá ilaha illallah ìwákàtí gbogbo àwọn àfáàfáàfáà tá a gbára wọn sàǹfà nínú ayé kọ́lọ̀ ń dákun mọ́sàbá àṣẹ dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wọn gbogbo àwọn tó ń bẹ láyé lọ́n ń dákun mọ́sàbá àṣẹ dáadáa fún wọn àwọn tó ti lọ lọ́n bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n gbogbo àwọn oníwàásí káàkiri tó wọ́n ń ṣíwàásí ní Ramadan àkí ẹ̀yin náà ẹ̀kú iṣẹ́ ládá ẹ̀kú iṣẹ́ olúwa bàbá wa eh, fadila sheikh adoktor Suleiman oníkìjìpá alimiskinu billah ẹ̀kú iṣẹ́ olúwa o ẹ̀kú iṣẹ́ ládá lọ́n bá wa san ilẹ̀ san rẹ o bàbá wa ah, sheikh abdallah táwọn náà ń ṣe wá sí ọlọmọsọba kẹ́ wọn ọlọmọba ṣe dáadáa fún wọn o àlékún dáadáa ọlọmọba ṣe fún yín o gbogbo ẹ̀yin àlífà yín àlífà gbogbo ẹ̀yin oníwàásí oníwàásí oníwàásí káàkiri ederi bàbá wa malam yusuf Adepoju, comparative lecturer làwọn ọlọmọsọba ṣe dáadáa fún wọn àlékún àmígbọn àtàlékún àláfíà ara ọlọmọba ṣe fún wọn o mọlà nàbí lọ́dọ̀ ọ̀rọ̀ wíwá kárí gbogbo àwọn oníwàásí bẹ́ẹ̀ bàbá wa dókítà wa alhaji wa ìwòsàn rọrùn nílùú Òṣogbo lọ́nba wa dúró tì yín lọ́nba wa fi yín láyà balẹ̀ gbogbo yàrá àwọn apátálà kí ọlọ́mọ sábà kí yín o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run àwa kí gbogbo àwọn olóore wa tí wọ́n dúró tì wá lórí ètò tọdún yìí tó fi ṣeé ṣe bàbá pọfẹsọ Ahmed Salahuddin ọlọ́mọba wa dúró tì yín o alhaji awa Khadija Ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà ọlọ́mọba wa dúró tì yín o alhaji awa Khadija Kudrat kọ́lé tó wó ọlọ́mọba ṣe dára fún yín o alhaji awa Mansura tó wá tóyìn ọlọ́mọba àdùn yín nù Government Business Consult Limited ọlọ́mọba àdùn inú ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́mọlá aláhàwọ̀lá ọ̀là quwwata illa billah alhaji abdulateef ọyásípẹ̀ àti ìyàwó wọn alhaji àwọn ọyásípẹ̀ ọlọ́mọba àṣedára fún yín alhaji abdulhakeem ọlárẹ̀wájú olúgbòye ọlọ́mọba àdùn inú bá àṣedára fún yín ọlọ́nàbí muhammad lọ́dọ̀ ọlọ́mọlá aláhàwọ̀lá ọ̀là quwwata illa billah ilẹ̀ alídàsí tó ní báyìí a lọ wo ẹ̀kọ́ ramadan gẹ́gẹ́ bí ṣe wa ẹ̀kọ́ ramadan tààrọ̀ yà á wò bàbá wò tán a wà kọjá sí lùlọrin látọ̀dọ̀ bàbá wa lálùkùránì láti lọ gbọ́ wá sí baba alákùránì tá a bá wá dé láti ìlú Ìlọrin èmi àtàlejò mi a wà tẹ pẹpẹ ètò a wà bá wa sọ̀rọ̀ kí la fẹ́ sọ̀rọ̀ lórí lónìí hmm? bó o ti fẹ́ sọdún tẹ́ àwọ̀ ẹ̀rẹ́ òfin ní ìbàjẹ́ àárọ̀ yìí lọ́ọ́ gbọ́ bá a ti sọdún táwọn òfin ní ìbàjẹ́ wọn lọ́wọ́ ẹ já lọ sókè lọ́hùn ká lọ pàdé ogun tí wọn wí eré ẹ̀kọ́ Ramadan then adèlú Ìlọrin ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem ètò alábẹ̀rẹ̀ kàtẹ́ ń gbádùn láti iléeṣẹ́ Orísun mo sọ fún yín nígbà tí mo lọ sókè lọ́hún lẹ́ẹ̀kan wípé ìgbà tí mo máa fi padà dé àlejò mi náà ni màá gbé wọlé tààjọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ tààlà àlejò mi lónìí ẹni tẹ́ ti mọ̀ bí ẹ mọ owó náà ni tọ́pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn gan tiẹ̀ ti ń béèrè lọ́wọ́ mi kó ṣe bàbá òní wá lọ́dún yìí ni mo ní àyè fọkànbalẹ̀ bàbá ń bọ̀ ọ̀nà ni bàbá wa khalifa wa asheikh khalifa wa gaaru bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salam wa rahmatulahi wa barakatuhu àwọn bàbá wa Khalifa Muhammad Kamil Garu àwọn ni wọ́n wà ń kalẹ̀ báyìí pẹ̀lú mi ọ̀rọ̀ tá a fẹ́ yanjú láàárọ̀ yìí tá a fẹ́ jọ sọ òun náà ni ọ̀rọ̀ ń tà ń wò tí ń wò wá yìí ọ̀rọ̀ ọdún torí pé Islam létò fún gbogbo nǹkan gbogbo ẹ̀rọ ẹ̀sìn míì wọ́n lè kò sí àrà tí wọ́n lè fi gbà fi sọdún wọn kọ́dà àwọn kan lè sọ pọ́dún táwọn ẹgbẹ́ làwọn máa fi nara wọn ọdún náà ni wọ́n ń pè àwọn kan ní ọdún táwọn àwọn máa yìnbọn ni ọdún náà ni wọ́n ń pè àwọn kan lè lọ́dún táwọn àwọn máa fi mọ eh, kẹ̀kẹ́ sáré káàkiri ni ọdún náà ni wọ́n ń pè but islam létò fún gbogbo nǹkan báwo ni islam ṣe fẹ́ ká ṣe ọdún tiwa pàtàkì jù ọdún ramadana tí ń bọ̀ wá táwọn tá ń wò lọ́ọ̀kan yìí tá a fẹ́ ṣe yìí báwo ni islam ṣe ní ká ṣe é tí bàbá fẹ́ bá yanjú láàárọ̀ yìí nìyẹn bàbá ẹ rasa ẹ dákun báwo ni islam ṣe fẹ́ ká sọdún táwọn èèyàn wa ò fi ní dàwẹ́ wọn nù. alhamdulillah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 بسم الله ما شاء الله لا يهتي بالحسنات إلا الله بسم الله ما شاء الله ما كان من نعمة فمن الله بسم الله ما شاء الله لا حول ولا قوة إلا بالله بسم الله الخالق الأكبر ووهرس مانع مما نخاف ونحسر لا قدرة المخلوق ما قدرة الخالق يلجمه بلجام قدرته وكان الله قويا عزيزا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدا أقوى فون الحمد لله ọba tí ó tún sọ wa nígbà tá a dágbére fún wa léṣe ta ni pé ọlọ́run já tún dẹ̀ mí ọlọ́run gbàdúrà náà ẹ̀mí náà látún ti wá dà lé ní atún fàsìkò yìí bẹ́ẹ̀ lọ́hùn torí pa dúpẹ́ ti tèṣí kó tún jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún náà láyé sí i. àtọ̀rọ̀ káàtì gẹ̀fà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọba kí àwọn sàbíà nàbà Muhammad ọlọ́mọba kí àwọn ìyàwó àtàwọn àtẹ̀bí àtàrà nàbà Muhammad sallallahu alayhi wa sallam aṣẹ́kùbọ̀rẹ̀ àṣàlátù ọlọ́mọsàbà fi wa àwọn wa àwọn wa àwọn tí wọ́n tọ́ wa àwọn tí wọ́n rè wa àwọn tó tó Muhammad bákan akí afáwa sheikh abdulkadir ọwọ́ àdúà tí wọ́n ń darí ètò yìí látọdún tí wọ́n ti ń ṣe tọ́ ọlọ́run àdúró tì rẹ̀ jó mọ̀ bẹ pẹ̀lú ní gbogbo gbà tọ́ nítorí àsìkò ìbéèrè tí wọ́n béèrè òun náà ni pé bóò là á ṣe ṣe ọdún gẹ́gẹ́ bí mùsùlùmí pàápàá jùlọ ọdún ìtúnu àwẹ̀ Eid al-Fitr tí a mọ̀ sí ọdún ìtúnu àwẹ̀ nínú èdè títí wá ń bí. àtà wo ọ̀rọ̀ ọlọ́run àyà méjì nínú suratul A'la Quran chapter eighty seven verses fourteen and fifteen àyà méjèèjì yìí ó ti júwe ẹni tó ń pè ní ọdún àti bá ti ṣe ọdún fún wa. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim.

ẹni ó ṣe zaka zakatul fitri láti fi fọra rẹ̀ mọ́ láti fi fọwọ́ ara rẹ̀ mọ́ láti fi wọkọ àwọn kùdìẹ̀kudìẹ inú àwẹ̀ rẹ̀ mọ́ wazakara sumọrọ bihi fasọlá lẹ́yìn náà tó tún wá bẹ̀rẹ̀ sí ní rántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fasọlá tó sì tún wá lọ kírun. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun là á fi ṣọdún béèyàn bá wá bẹ̀rẹ̀ sí ní wo ìkọ̀ọ̀kan ó wá lè bímọ kó náà kó àwọn ọmọ sábẹ́ nínú tí a bá wò ó níbi tí àyà náà ti gbé ó ní kọ́d aflaha man tazakka ọgbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a wí ẹni bá ṣe wọ́n kọ́d aflah èrò ẹni bẹ́ẹ̀ ó ti jèrè ó ti là allahumma ja'alna minal muflihin ọlọ́jà àná ọmọ bẹ́ẹ̀ náà tí ó là láyé àti lálẹ́ kìámà ẹ̀rẹ̀ àníbà muhammad sallallahu alayhi wa sallam ó mú wá gẹ́gẹ́ bí òfin shara'a li ummatihi sadaqatal fitri yawma eid sadaqatul fitri yìí òun náà ni a mọ̀ sí jákà lọ́dọ̀ wa bíbá yìí tí a mọ̀ yọ ní ọjọ́ ọdún àbí tọdún bá ti ku ọjọ́ méjì kó ti lè máa dọ́dọ̀ àwọn tí ó yẹ kó bọ́ sí ọ̀dọ̀ wọn nítorí kíni nítorí kí ó lè jásí pé ń jẹ́ ọdún kò ní sí mùsùlùmí kankan tí ó gbégbá bára. Allah gbogbo oníkálukú náà ó ní enough tí ó jẹ nílé títí ẹ náà bí Islam ṣe design ẹ̀ nìyẹn níjọ ọdún ká má rí ẹnìkan kan lẹ́gbẹ̀ẹ́ títì àbí tí ń yajú lé káàkiri pé ẹ̀bùn mi ń torí Ọlọ́run kí n tó níkálukú náà fẹ́ jẹ tí ó mu tí ó lò kó ti wà lọ́dọ̀ rẹ̀ àbẹ́rẹ́ nǹkan àwa mùsùlùmí á kú oríire fa nínú bẹ́ẹ̀ náà lànàbì ti sọ fún wa pé sallallahu alayhi wa sallam pé ká tún máa bẹ̀rẹ̀ wa wò ká sì mọ dàbí pọ̀ ẹni pé tó bá dijọ́ ọdún jíjẹ mímu tọ́lọ́run ti sọ pé àwa tí ọlọ́run ní kó ṣẹ́kù lọ́dọ̀ wa kí a múnú ẹ̀ lódiwọ̀n bó ṣe ṣàlàyé ẹ̀ fún wa tá mú ní ṣísẹ̀ntẹ̀lé ká fún àwọn tí ó kù díẹ̀ káàtó lẹ́yìn náà ká tún wá ṣàbẹ̀wò ká bẹ̀ra wa wò pé tọ́ lọ́dọ̀ àwọn aláàjì ọba o bóyá wọ́n ti gúnyán níbẹ̀ sẹ̀músìlà hmm. wa jẹ́ ń lé wa jẹ́ ń lọ lè jẹyán lé wọn káwọn ní ah èmi náà ń bọ̀ wá lọ́dọ̀ yín nírọ̀lẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká sáà máa fíìsì tara wa àrò ọdún náà nù ni hmm. tọ lẹ́yìn náà ká dàbí pọ̀ hmm. má sọ ẹbí nù látara dídàbí pọ̀ náà ni pé nígbà tí wọ́n ti ní gbogbo tó fi ṣọdún yìí wá rántí àwọn ẹbí rẹ àwọn ọmọ ìyá rẹ àwọn bàbá rẹ bó làwọn ti ṣe sọdún ṣó rọrùn wọ́n lọ́rùn àtà kíkí lásán pétọ̀ ẹ kú palẹ̀mọ́ ọdún bò ní gbogbo nǹkan o ní ìwọ́tọ́ lọ́hún fún ó tiẹ̀ nídìí àti máa ṣèyí nǹkan pàápàá ṣáàjì wọn rọ́wọ́ rẹ ni hmm, hmm, hmm. jẹ wọn rọ́wọ́ rẹ lẹ́yìn náà ká tún wá ṣe dáadáa sáwọn ọmọ òrukàn lẹ́yìn náà àwọn aláìní ká ṣe dáadáa sí wọn àtàwọn tí wọ́n jẹ́ àtọwọ́gbọ́rẹ́ àwọn tí wọ́n bùkátà fama fa'ala dhalik faqad sama haqqa siyam ẹnu bá rélé yìí ṣe òun ló rí àwẹ̀ gbà ní ti tòótọ́ ẹni tí ò bá wá rélé ṣe faman lam yaf'al a ẹni tí ò bá rélé ṣe tí kì í ṣe pé bóyá condition ló mu dàbẹ́ falyuraji' amrahu falyuraji' falyuraji' amrahu kó lọ lè túnra rẹ̀ wò Hmm, hmm, hmm, kó lọ access rẹ̀ kó lọ tún rẹ̀ wò ibo lọ̀rọ̀ òun ti wọ́ kó lọ wo kí ni ibo lòun kù sí ibo làbùkù òun wà kó sì wá dá kó wá ṣẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run láti lọ wá ìyọ́nú ọlọ́run eléyìí ọlọ́run ọba tó ṣe pé khairun wa àbùkà ọba tó ṣe pé ìyọ́nú rẹ̀ khairun òun ló fi ń dáa jù wá àbùkà tí sì mọ ọbẹ̀ ẹ̀rí báwo wà ní a ṣe zakatul fitri yìí aw sadaqatul fitri ó ní í ṣe pẹ̀lú àwọn wàhíyà nisfu sa' min ta'ami alil balad ojúwọn ẹ̀ òun náà ni ojúwọn oúnjẹ àmì àwọn nǹkan tí ó jẹ́ oúnjẹ tí nǹkan jíjẹ tó gbajúmọ̀ tó popular tó surplus dáadáa nínú ìlú òun la máa fi ṣe ó wá lòdìwọ̀n òdìwọ̀n rẹ̀ náà múdù tá a máa ń wí mo ni wọ́n fi júwe rẹ̀ nípìnlẹ̀ àmọ́ tẹkinọ́lọ́jì náà ti dé nísìn gbogbo ẹ̀ ló ti ní òǹkà de pé béèyàn bá ń jọ òun ẹni tó bá ra ẹni tó ń pè ní múdùbọ̀ láti Saudi hmm. irú àsìkò yìí nísìn wọ́n máa wá kíù ní alájí ẹ̀dá kan yáwá múdù alájí ẹ̀dá kan yáwá múdù wọ́n wá pé mẹ́rin ẹ̀ fẹ́yàn kọ̀ọ̀kan hmm sọ́ọ̀hún tí èyí wa wù tó wá ṣe déédéé mẹ́rin yẹn òun náà wà lọ́tọ̀ èyàn kọ́mọ̀ lọ́dọ̀ wa bíbáyìí tọ́ èyàn wá rí yìí náà agolo dirika bọ́tà dirika òun náà wà tí wọ́n mọ̀ lò tọ́ lẹ́yìn náà wọ́n á tún mọ̀ lo agolo mílìkì gbogbo ẹ̀ náà lórí wọn agolo mílìkì méjìlá rẹ̀ ni ó ṣe déédéé tí bí dìríkà òun tiẹ̀ mẹ́ta rẹ̀ ni ó ṣe déédéé torí kọ̀ọ̀kan múdò wa jẹ́ mẹ́rin hmm. fún orí kọ̀ọ̀kan fún àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí Quran ṣe ṣàlàyé ẹ̀ ní Quran chapter nine verse uh, Quran chapter nine verse sixty uh, eh, Suratu Tawbah nígbà tó ń ṣàlàyé gbogbo àwọn tí ah, àwọn tí a fún ní ní zaka àwọn yìí náà ni a fún ní àwọn ilé ìtàn ní jaka tó <laughs> àmọ́ àwọn wo ni wọ́n mọ̀ yọ yàkàrùjùhù rọ́bùlì òsèrátì baálé ilé olórí ilé òun ni mọ̀ yọ anafsi yìí yóò yọ tara rẹ̀ àti gbogbo àwọn tó ṣe pé òun náà ni spending wọn níná wọn jíjẹ mímu wọn ọrùn ló wà abẹ́ ló wà àwọn tí ó yọ fún náà nù àtà ọmọ tí a bí kó tó di pa kíyídì òun náà ti wọnú ẹ̀. ó ti wọnú ẹ̀ bàbá ọlọ́run yín pẹ́ sáà ọlọ́run ànábì lọ́dọ̀ ọlọ́run ẹni pé ọlọ́run pa bá ti fẹ́ sọdún tí ó fi dùn náà ni bàbá ń sọ fún wa wọ́n ní nínú tí máa mọ́dún nù tá ọlọ́run gbé kalẹ̀ fún wa tá ànábì gbé kalẹ̀ fún wa òun náà ni zakato lè fi tiri yóò jẹ yóò jẹ àǹfààní fáwọn tálíkà táwọn òní táwọn ọjẹ ń jẹ ọdún kọ́dún tó dùn lọ́dọ̀ tiwọn náà ee eh! bàbá ọlọ́run járe pẹ́ á lọ sókè lọ́wọ́ ní sígbà tá a bá padà dé bàbá wa kọ̀ǹtínù láti ṣàlàyé fún wa nípa bá a ti ṣe sọdún tí a fi ní sọ àwẹ̀ wa nù tọ́lá ẹlòmíín nísìnyí wọ́n ti lọ lódù ọtí ṣe nísìnyí gbogbo ọtí táwọn ọmọ ọlọ́gbọ́n ọjọ́ àwọn afẹ́ mú ẹjá lọ sókè lọ́run ẹ ṣeun ẹ káàbọ̀ padà sórí ètò tó wa Ramadan Kareem hmm. mo rò pé ẹgbàdùn gbogbo àlàyé àwọn afáwà Sheikh Al-Khalifa Muhammad Kamil Garu tí wọ́n ń ṣe fún wa látàárọ̀ nípa ọ̀rọ̀ bá àti ṣe sọdún tí a fi ní jìntà hmm. bí tí mo wá bọ̀rọ̀ dé bàbá òun náà nípa pé àwọn tó yẹ pé tán bá fẹ́ sọdún jọ ọdún gbogbo ọtí tí wọn ò mú láti jọ táwẹ̀ ti bẹ̀rẹ̀ wọn làwọn ò rí mu ọjọ́ ọdún ni wọ́n á fi pàdé ọtí yẹn sí. Si gbogbo àwọn obìnrin tí wọn ò rí gbé jáde níjọ́ tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ ọjọ́ ọdún ni wọ́n fi pàdé wọn sí gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí wọn ò rí ṣe látijọ́ táàwẹ̀ ti bẹ̀rẹ̀ ọjọ́ ọdún ni wọ́n fẹ́ ṣe é sí yìí kí ni ká sọ fún wọn sáwọn náà sọ bá àti sọdún nù. masha allah ẹ̀rí ká tó mẹ́nuba yìí mo sọ fún wa ní bẹ̀rẹ̀ ètò yìí pé àyà tí ó tọ́ka sí wa bá ti ṣe sọdún hmm. ó nǹkan mẹ́ta fún wa. Hmm. قد أفلح من تزكى من تزكى وذكر اسم ربه فصلى من تزكى òun la sọ nípa rẹ̀ òun. Allah. ó wà kí ó wà kú zikirullah. Allah. ìrántí Ọlọ́run. alẹ́ Muhammad sallam. sallam. ó ṣàlàyé fún wa pé lailatul eid ó bẹ̀rẹ̀ min gurubi shams ila waqti dukhuli fi salat nígbà tí wọ́n bá ti rí oṣù Hmm. gúrúùbù ṣáàṣì náà ni wọ́n rí oṣù wọ́n ti róṣù ṣàwálò lẹ́látò àìdí ti bẹ̀rẹ̀ bó ti wá bẹ̀rẹ̀ ni kò wá sí nǹkan kan tó kù mọ́ tàbí pé ká máa ṣe takbir kódà a máa ṣe tátùmọ̀ gbóhùn sókè ni nílé wa ni o hmm. lọ́jà ni o lójú ọ̀nà ni o nítorí kí ni ìzìhárán lè ṣe àárín ìyẹn ìzìhárán lè ṣe àárín ìd yẹn ni pé láti fi mọ̀ láti fi hàn káyé lè mọ̀ pé ọdún ti dé hmm, hmm. gẹ́gẹ́ ṣe sọ pé ní àwọn inú àwọn ẹ̀sìn míì ẹ bá ti ń gbọ́ pàòpàò àìdá gbáǹgà àbí ẹ ti mọ̀ pọ́ ọdún dénú àbí wọ́n yìnbọn bóyá àwọn ológun náà ní pàòpàò hmm, ọdún dénú àbọ̀ ẹ bá ti gbọ́ pàòpàò gbogbo ẹ̀tọ́ ń nọra wọn lẹ́gba ọdún dènà nù títí wa yìí níta máa fi mọ̀ ìpọ́dún òun náà ní zikiri. Allah láti alẹ́ òun pọ̀ lánàá sí láti mọ gbóhùn sókè. subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar allahu akbar wala wala wala quwwata illa billahi aliyil akbar allahu akbar allahu akbar. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر eléyìí ló gbọ́dọ̀ borí gbogbo ọ̀rọ̀. allah kódà bí ẹ ń dáná lọ́wọ́. bẹ́ẹ̀ni. allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar. bó o ṣe ń rọ àmàlànú o. walilayi alhamd. àwa ń lọ sí yídì náà nù ni. àwa wà nu mọ́tò wa ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ wá ní pé ló rántí pé Eh, Sauti ló ń fẹ́ fi sí mọ́ fi Sauti sí eh, gbogbo yàtọ̀ àtàwọn fámìlì Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. ní táwọn wínú hmm. tá a sì gbóhùn sókè tí gbogbo yẹn ó mọ̀ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ṣọdún ni ṣàárù ti wà nù ṣàárù hmm. ọdún wà ní ẹ̀pẹ̀tọ̀ ọdún dé àwọn mùsùlùmí ṣọdún. eléyìí láti lè fi gbé ọ̀rọ̀ ọlọ́run ọba ga. Hmm. bàbá tó wá ń lọ sí eid alẹ́ muhammed sọ̀sọ́lẹ̀ a máa gba ọ̀nà kan lọ agbọ̀nà míì hmm. darí nínú súnà ni hmm. sallallahu alayhi wa sallam ẹ wá rí pé máa pariwo zikiri yìí kódà ṣètánì ti kó sí àárín àwọn èèyàn débi pé bẹ́ẹ̀ tí wàá wí ní àwọn kan máa tún sọ fún pé bídíà ni ẹ̀ ń ṣe ẹ ṣe lè máa pariwo sókè pariwo wọ́n àti ìyàwó àtàwọn ọmọ tẹ́jọ́ ń lọ ẹ máa pariwo Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar aláàjì àti lọ yídì nù Allahu akbar Allahu akbar la ilaha. tí o bá dàbí wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí àwọn ń sọdún lérè. ìwọ ohun wí jẹ́jẹ́ àmọ́ wí jákè mi láti fi lè gbọ́ lọ́wọ́ tó hmm. mi èyí ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà nìrun. Hmm. Hmm. irun yìí rákà méjì náà ni gbogbo alamẹgbọn ti kí nígbà bá wa kí tán ni kótùbà tiẹ̀ mọ wá wáyé ohun tó fi yàtọ̀ sí jímọ̀ nù ni kótùbà làá máa kọ́kọ́ ṣe ká tó kí jímọ̀ lẹ́yìn náà láwa kírun àmọ́ eid àti irun iléyá àti ti ìtúnu àwẹ̀ ọ̀run làá máa kọ́ kí kí a tó wá ṣe kótùbà tábà wá hmm. kù ní eid yìí làwa bọ́ síbi ọ̀rọ̀ tá a wí hmm ọ̀rọ̀ tó sọ ẹ̀dọ́ka tó lọ ń bẹ̀ ẹ́ sà hmm. lídé yìí mọ́sálásí ń jọ ìdíjọ ọdún hmm. fáwa mùsùlùmí hmm. ṣé ká máa retí wọn nípa ìwọ́n ní ìmọ̀ọ́mù ti dé ní káwọ́ táwọn náà tó kú lé ní àbá aláàkọ́dé mọ́sálásí wájú ìmọ̀ọ́mù. àfi kí gbogbo wa ká ti lọ jókòó kalẹ̀ dé ìmọ̀ọ́mù. ṣàtìgbọ́. ẹ rí i pé ní ìlú tiwa yìí níbi níta bá náà ni pé àsìkò tí wọ́n fi sí orú ìtúnu àwẹ̀ yìí nísìn nítorí pé kinní wọ́n lè láago mẹ́wàá ni Hmm. wọ́n lè láago mẹ́sàn-án ní kíní bá a bá lọ sí bí wọ́n bá jáde lọ lẹ̀ lárúbá àsìkò ṣùrùk ni wọ́n máa ń kí eid hmm. tó bá ti kí àsùbá àtàn fájúrì tán in less than an hour or one hour sígbà náà ṣùrùk á dé àsìkò yẹn ni wọ́n kí gbogbo ẹ̀yin tẹ̀ tẹ̀ ń lọ sí haram ní gbogbo ìgbà ẹ rí i pé hmm. dédé àsìkò tí wọ́n kì í pẹ́ sásùbà tí wọ́n ti kí báwa náà bá wá ìbá ìbòrú culture bẹ́ẹ̀ ìbàdàn àmọ́ torí pé àwọn yẹn wá fẹ́ múra wọ́n fẹ́ tọ́jú wọ́n fẹ́ tọ́tì bẹ́ẹ̀ ti pé laago mẹ́wàá náà ẹlòmíì ń gbẹ bá sálámà tí wọ́n ṣẹ̀ máa sọ̀kalẹ̀ ni wọ́n tí wọ́n ṣẹ̀ máa tún yàrá báyìí wọ́n ti sọ fí. <laughs> nítorí náà ẹjẹ́ àti dé mọ́ṣáláṣí hmm. ká ti dé ìdì kalẹ̀ ká ti jókòó ká máa ṣe tẹ̀ ká mọ̀ rojọ́ hmm. bí mo bá ti dé wọ́n gbóòrùn dúró ni ìmọ̀mù gbọ́dọ̀ tó máa dé pé tọ̀ à ń retí yín o ẹjáde eh, wa o ẹjáde wa rárá bàbá àdìrí bàbá ìsọkẹrẹ àdìrí rọ o. kódà kódà àwọn ọba wa gbọ́dọ̀ tí wọ́n mọ ṣọlá eh. tí wọ́n mọ ṣọlá <laughs> nígbà tó bá ti lásìkò ọba àdúgbò gbọ́dọ̀ wà mọ́sálásí síwájú ìmáàmù ni kótó kó kalẹ̀ síwájú ìmáàmù ni president gbọ́dọ̀ wà ń bẹ̀ síwájú ìmáàmù ni. ó ṣe pé wọ́n máa dóde tí wọ́n máa pé tọ̀ òun ó máa pé tọ̀ eh, nígbà tó bá ti dé nígbà tó bá ti dé kábíyèsí là ń Eh, ah, kábíyèsí tó bá wọn kọ́ lọ ìdí ẹ tètè lọ tẹ́lẹ̀ tí ìmọ̀mù ní ìdìde ìmọ̀mù ní. ìmọ̀mù lọ́gbọ́n bó bá lè jókòó dé ìmọ̀mù bó bá lè jókòó dé ìmọ̀mù bá ṣe pọ́lá náà ni ẹjọ́ dé ẹjọ́ dé ẹjọ́ mọ́tò yóò tẹ̀léra yín ẹjọ́ wọlé ẹjọ́ wọlé ìyíhùn hmm. náà ó tún wọlé bẹ́ẹ̀ hmm. tontoni náà bàbá wa kí ìdì tán ibẹ̀ làwọn èèyàn wà rò pé tọ́ àwọn bọ́ hmm. wọn wá fẹ́ celebrate pé kíni ah níbi tínú àwọn kan ti ń bàjẹ́ oṣù yìí ti ń lọ torí gbogbo wa tá a bá lójú inú ni spiritual uh, uh, position tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tún ti attain ipò ẹ̀mí ta tún ti dé ta ti gòkè sí tó bá ipá bá rí ni tó sì ń dùn mọ́ wa bẹ́ẹ̀ à nífẹ̀ẹ́ kí Ramadan ó lọ. so tó bá rí bẹ́ẹ̀ má wàá fi nǹkan tọ́lọ́hún ò fẹ́ má fi ba tó gbogbo tó ṣe jẹ́ torí gbogbo tó èèyàn ṣe ni ó rọrùn láti wọlé. Allahu Akbar. ẹ wo wàhálà ọgbọ̀n ọjọ́ hmm. àtọ̀sán àtòru tó fi mọ́ dáadáa ìṣẹ́jú kan ò lè dáwó. Hey bá a ti wà níbí báyìí nísìn bí èèyàn bá kọjá lọ sí bus stop nísìn tí wọ́n bá fẹ́ sọ bí kalẹ̀ nígbà tó wà padà dé yóò ti bá a nílẹ̀ lẹ̀ ó yẹ wá tún gbé odó padà ah oṣù mẹ́fà ọdún kan wọ́n sì wà mẹ́ kódà bówó wà nílẹ̀ torí wọ́n gbọ́dọ̀ máa stage by stage ni hmm. ìkan gbọ́dọ̀ gbẹ wọ́n tó bẹ̀rẹ̀ mí and so on and so forth bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn láti da gbogbo iṣẹ́ dáadáa tẹ̀dá ṣe nù tí wọ́n bá ti ṣe tọ́lọ́hún ò fẹ́ jẹ́ pé ìjọ ọdún ló wá fi appointment sí pé lágbájá wàá dá mi mọ̀ ìyẹn àlẹ́ ẹni yẹn o hmm. àbọ̀tí àbí gbogbo tí ò da ẹja kan ẹja yàgò fún ká ba lè ní ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo dáadáa àwọn dáadáa tá a ṣe kọ́lọ̀ má jà á ṣe lásán ẹni bá ṣe lásán àkóráyé wa kọ́lọ̀ hmm. má jà á ṣe lásán àtàìsùn wa àti sàárà wa hmm. àti eh, òǹgbẹ wa. Hmm àti gbogbo pẹ́pẹ́ fúru wa níwájú ọlọ́run ọlọ́run dákun mọ́ dàálù wa láyà ọlọ́run kọ́ sàjà bá mi tó lérè ní kó sì mọ́ ṣe tọdún yìí náà ní àṣemọ fún wa kó jẹ́ àṣọpọ̀ rẹ̀ láyé la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo olólùfẹ́ wa àwọn khalifa muhammad kamil garu àwọn náà ni mo wà pẹ̀lú wọn a lọ sókè lọ́hùn nísìn ìgbà tá a bá wá padà dé mo ní àwọn ẹ̀bùn tí mo fẹ́ fún àlefa gan fúnra wọn láàárọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run ṣáà allah a wá náà tàbá dé ẹ̀sìn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem tó ètò Ramadan Kareem náà ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o ọlọ́run o wọ́n sì tọdún yìí láti mọ̀ fún wa ọlọ́dúnàbí lọ́dọ̀ ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé bàbá wa Khalifa adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́run mọ́sà bàbá san yín lẹ́sàn rí ọlọ́dúnàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní fi sílẹ̀ ní dààmú lágbára ọlọ́run ọlọ́lá hawla wala quwwata illa billahi al-ali al-azim ó dà pé ẹ̀yìn náà ń kí jimá ń kí ìdì ní ọ̀dọ̀ yín. Masha Allah pẹ̀lú ògbọ́lọ́. níbo lọ́dọ̀ yín. ó kí ọṣẹ rẹ̀ ọṣẹ nítòsí Matogun. Allahu Akbar. ní under ifọ̀ local government. Insha Allah Ogun State. ibẹ̀rẹ̀ yín ti ń kí ìdì ni Central Mosque àti wáwà. Insha Allah. Alhamdulillah tó ọlọ́run Kúdúrátùláì ìkọ́lé tówó láti ìlú Amẹ́ríkà àwọn ọkọ àwọn léèsì ránṣẹ́ sí wa ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní ọ̀pá mẹ́ ọ̀pá tó wà ń bẹ̀ ọgbà eléyìí náà ẹ fún yín ní ọ̀pá aṣọ àǹkárá náà ọ̀pá mẹ́fà fún láti Abẹ́òkúta àwọn náà kó ránṣẹ́ sí wa. bàbá wa alhaji wa bàbá wa professor ọlani salahudeen ahmed Olani salahudeen standard insurance consultant limited àwọn náà náà kí o dà yìí náà kí o dà so àwọn kí ni ìjáàbù yìí hmm. àwọn garment consults wọ́n wà ní opic àwọn ni wọ́n kó sí wa. Hmm fáwọn àjẹyà. bẹ́ẹ̀ fáwọn fáwọn fáwọn àjẹyà. àwọn náà ti máa retí. sẹ́wọ̀n kan náà méjì ni wọ́n. Ah! láàbọ̀ ah! ah, somebody tún lè ṣe somebody ìbálẹ́jẹ́ káwọn bá àbálẹ́jẹ́. alhamdulilayi. wọ́n máa sọ pé aa bí wọ́n sàfọ́ ọba ìdúró ọlọ́run ẹ̀yìn ẹ̀yẹ. alhamdulilayi. tó ẹ jẹ́ nfa alukurani kan kún. alukurani yìí ẹ̀rọ ọlọ́run kan ló kó ránṣẹ́ sí wa. bẹ́ẹ̀ ni tó ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn kẹ́ bá wa ṣàdúrà fún wọn bí wọ́n ti dúró tì wá ní ẹ lágbàtà àti bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́lọ̀ ńlá kọ́mọ́sà bá dúró tàwọn náà. àmín tó adúpẹ́ fún ọlọ́run. alhamdulilayi. a bá gbogbo àwọn tí wọ́n ń sponsor ètò yìí àwọn tí wọ́n tí wọ́n fi aṣọ ránṣẹ́ láti amẹ́ríkà àti tabẹ́kúta àti insurance company àti gbogbo iléeṣẹ́ oníkálukú àtọ̀nà tó ní kálukú ń gbà rí tí wọ́n fi ń fi ṣe tọ́lọ́run báyìí ọlọ́run dákun jọ́nà náà tún mọ gbòòrò sí ni èyí tí wọ́n ṣe lọ́dún yìí kọ́lọ́hún bá wa san wọ́n lẹ́san dáadáa kí wọ́n tún lè ṣe jù báyìí lọ́dún tó ń bọ̀ kó ṣe pé lórí ètò yìí ọlọ́run gbogbo àwọn tó ń sponsor pẹ̀lú ń tà rò pé lójú àwọn èèyàn tó ń rò pé eléyìí ò tó ti fi ibi lágbájá kò tó jọ hmm. àwọn náà máa fi ájì sí. àmín àmín àmín. wọn alájẹ ọba ẹni bá ti gba nǹkan báyìí ẹfun wọn ní ájì ẹfun wọn nílẹ̀ ní bíbáyìí àwọn ẹni náà ní kọ́lọ́hún jẹ́ wọn gbáwájú káwọn míì náà tún wá kún wọn iléeṣẹ́ oníkálukú wọn ọlọ́mọdé ó dàrú alájì ọba náà tí wọ́n ń fún wọn wọ́n sì gbogbo ayé náà lórí pé wọ́n fi ń jíṣẹ́ fáwọn èèyàn ọlọ́run àánú ẹ̀ mọ́kàkù lára Allahumma àmín ojú àánú ọlọ́run kó mọ́kàkù lára kó mọ́kàkù lára tiwa náà iléeṣẹ́ tàwa iná kó mọ́jọ́ dàrú kó mọ́jọ́ fẹ́ dàrú Allahumma àmín ẹ̀ńtọ́ lọ́n fi ṣe gangan iléeṣẹ́ náà kọ́lọ́n jó máa lọ síwájú sí ọmọ tó ń ṣe iléeṣẹ́ náà kọ́lọ́n máa jẹ́ kí ọkọ ọba àtàdọ́ba kó má da ṣàwọn lẹ́sẹ̀ la hawla wala quwwata illa billah ọlọ́run mọ́sàwá dúró tì í ọlọ́run mọ́ padà lẹ́yìn tẹ́ bá wa kí àwọn bàbá àlébà wa àrájì Lukman Garu Garutech ẹ bá kí wọn púpọ̀ òun náà ń wò wí báyìí. ọlọ́mọ sábà dúpẹ́ fún wọn ọlọ́mọ pẹ̀lú wọn ẹ wá máa ń fún àwọn aráàlú nọ́mbà yín ẹlòmíì lè ní béèrè tèmi ọ̀ràn ti béèrè tí ó sì fẹ́ béèrè lọ́wọ́ yín bàbá yìí dákun kábàáyé ń kọ́ hmm. torí àsìkò báyìí àsìkò táwọn èèyàn máa wá káwọn afọ́ tó àwọn sọ́nà ni ẹ bá sọ nọ́mbà yín fáwọn tẹ́mi zero eight zero two three zero two three eight zero eight zero zero two three zero two three eight zero eight masha allah. tó nọ́mbà bàbá khalifa wa muhammad kamil garu náà lẹ́tí gbọ́n kọ́lọ́ mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa wala láti nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. wọ́n fà náà tẹ́ bá fẹ́ pè mí bóyá yìí náà fẹ́ fi nǹkan ọdún ránṣẹ́ sí mi torí sáà pé ọdún hmm. ti wà ń tà báyìí tẹ́ fẹ́ fẹ́ fi nǹkan ọdún ránṣẹ́ o gbogbo ẹ̀yin tí ẹ̀yin tẹ́ rẹ̀ kó fọ́ká fún wa tẹ ní àwọn tó bá ti wá pé a fẹ́ sínú a fẹ́ síbá a fẹ́ sàwọ́ ká máa fún wa wàláì gbogbo ẹ̀ láṣẹ o hmm. kódà léni eléni àtúntì sẹ́ndì owó sáwọn èèyàn àwọn tá a sẹ́ndì lójúmọ́ àlẹ́sẹ́dí ká máa sẹ́ndì ó sí ó kéré ju yẹn márùn a máa sẹ́ndì nǹkan sí wọn pé ah, ẹ̀dàkùn mi ti sinú ẹ̀dàkùn yẹn ti sinú tó àlàmì gbogbo tẹ́ fún mi gan wà láwọn ti fìdí jálẹ̀ èmi gan tuntun fi tèmi náà kun táríkọ̀ ọlọ́run sì lèmi kọ́lọ́wọ́ sànù wa àmìnà kọ́lọ́wọ́ kọ́lọ́wọ́ kun eré kọ́lọ́wọ́ kun kárí gbogbo ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí ọlọ́mọ jẹ́ ẹ̀mọ́ padà síbi ajadu wa sí Adeleke ọlọ́mọ sọ̀bà ṣe dára fún yín baba afurasalamu Salahuddin ọlọ́mọ bá ṣe dára fún yín ìtọ́lọ́run ṣe fún yín ọlọ́run níjọ́ bàjẹ́